pẹ̀lẹ́ o kí la lè fi wá wẹ́ o ìwà ẹni tẹ́ni tẹ́ni tẹ́ni tẹ́ni tẹ́ni tẹ́ni tẹ́ni àmì ìdánimọ̀ ẹ̀ dání ká máa ń sọ pé káfí wa kún wa iṣẹ́ kó má lọ ní dọ́bù dọ́bù o kó má lọ ní dọ́bù dọ́bù o. ìtìjú nù ẹ̀wù ó kọjú ẹ̀ sẹ́yìn lọ ó ṣe bí ẹni ààyè ń bẹ́ níjàyè lò kò ní tẹ́lọ̀rùn kò kó ni mọ́ra kì í gbẹ̀bí tó bá jẹ̀bi kì í gbàmọ̀ bàmọ̀ bá dé àfi ká ní sùúrù fún wọn ni ká má padà wá jẹ̀bi ni tó bá yẹ lù jára. kí mi rárá rárá ìwà aláìda èèyàn yìí èèyàn burúkú ni ẹ èèyàn burúkú. kí ni mo ṣe. n tó ṣe ní àná n tó bá mi dánwò láyé láyé láyé má bá mi dánwò ẹ̀wọ̀ mọ́ má bá mi dánwò ẹ̀wọ̀ mọ́ o ọmọ mi láàrin ọjà yìí o mi ò fa wàhálà o mi ò fa wàhálà ṣùgbọ́n tí wàhálà bá dé o mọ̀ pé mo dúró déédéé o o mọ̀ pé mo dúró gidi gbà mo dúró gidi gbà báwo ni kí kọ́sọ́mà máa bọ̀ lọ́dọ̀ mi kó fẹ́ wá rajà kó wọ́n máa wọ́wọ́ sí kó máa fà láṣọ ọ̀dọ̀ ẹni kó sì wá rajà ọ̀dọ̀ ẹni kó sì wá rajà kí ló dé wọ́n lálá jẹ́ tiẹ̀ ò ní wá ni. èmi ṣẹ́wọ́ sí kọ́sọ́mà <laughs> ẹ gbà mí ọjà tí kọ́sọ́mà wá bèèrè lọ́wọ́ mi gan mi ò ní

mọ́mì Ṣadé kí ló ṣẹlẹ̀. ẹ jù ẹ má bínú wọ́n fẹ́ rí ní àgọ́ wa. mọ́mì Gbénga ìwọ fi ọlọ́pàá mú èmi jọ kí la gbé kí la jùlọ. èmi àti ẹ ò lẹ́jọ́ tẹ̀lé wọn tẹ̀lé wọn tẹ̀lé wọn. ọmọ mi ìdílé ti bá yín yanjú ẹ. ẹ ṣe ẹ ti bá wa yanjú ẹ ti yanjú ọ ti yanjú àwọn tó jù wá lọ wọn bá wà dá sí kó tó lè níyanjú. ó yá ó yá ó yá ó yá wọn mi ta wà ẹ bá bá mi wo gbá. ó dà mà ó dà mà. sọ́rẹ́ mi àti ẹ̀ta jọ máa mú lọ́jà yìí. ó ti já ni àjọ máa mú lọ́jà àwọn tó jù wá lọ. èmi àti ẹ àjọ lọ ṣàbẹ̀. ràtún àlélẹ́ yẹn ràtún bọ̀ ẹ jẹ́ àná ẹ bá mi wo gbá. ilé ìlànà tó ẹ kò mo travel mo ṣe fẹ́ travel tẹ́lẹ̀ kí làbá máa sọ kò bá sọ police station mojú àbí ó ti mọ wá wúmọ̀ ẹ̀ pé mo ní wàhálà yẹn kan ni nígbà tó ti fẹ́ bẹ̀rẹ̀ wàhálà yẹn wàhálà ti fi sílẹ̀. ṣé mo bàjá ni kọ́sítọ́mù wa bá mi ọjà tí kọ́sítọ́mù béèrè lọ́wọ́ mi mi ò ní mo lè kí kọ́sítọ́mù lọ bá kọ́ lọ rà lọ́wọ́ ẹ̀ ìyẹn mo bá kọ́sítọ́mù sọ bó ṣe wá àtàkì nìyẹn ó lè mi fẹ́ gba kọ́sítọ́mù òun kí n tó ṣẹ́jú pé bó ṣe mọ́lọ́pàá dé nìyẹn. sórí mo wà fún níwà ló ń jẹ́ ọ̀rẹ́ jọ nígbà tó ti mọ orí ìtọ́jú náà jọ bá mi pàtì mi ìfẹ́ wàhálà kí n travel kọ́kọ́ mi máa ń balẹ̀ bí tí mo wà kí n túrò pé bí àwọn tún ti arrest ìyàwó mi jọ ti gbọ́. jọ o. Ìyá Gbénga, ìyá So sórí lẹ́yìn àpọ̀lé àbùkù òyìnbó ní too much of everything is bad ọ̀kọ́ra ọ̀kọ́ra ọ̀hún bọ̀ tó dára àkìlódé ìwà àtẹ̀yẹ̀ dá wọ́n lè parí sẹ́kìlì láàrin ọjà o lè tún ọpọlọ ṣe é wípé. ọlọ́run ọba kí ni mo ṣe fún ẹgbẹ́ ìṣẹ́wó ni mo ṣe é tó ṣe wọlé fún mi ló fi ọ̀tá mi ṣu ọkọ fún mi ṣé tí èmi àtàrà àtàfà jà ṣé ẹ̀yin alákàlẹ̀ yẹ kó gbèsè. ẹ̀yin ẹni máa gbèsè tó bá jà rẹ̀ ṣùgbọ́n eléyìí ó jẹ̀bi tó tálẹ̀. ẹ ẹ tó ṣíwọ́ ẹ báwo ṣe mọ̀ ṣọ́wọ́ abẹ́ ẹ̀ ní ìwà síbẹ̀ ó ní bàbá wọn ti lè pè yín tí ó bá yín parí ẹ̀ tó yẹ kó tó pọ̀ lọ́pàá ẹ̀ ọ̀fọlọ́pàá lójú gbogbo wa lọ. ọlọ́pàá lójú gbogbo wa lọ. bẹ́ẹ̀ni ọlọ́pàá lójú wa lọ olóògbé lè totally bàbá bẹ́ẹ̀ dà ó ti wá dà ṣé o ní láti òní lọ mo ti rí pé wàhálà ti wà láàrin mi àti ẹ. kí ni mo ṣe báyìí. bẹ́ẹ̀ ni mo sọ o ní aṣáájú tó ń pèsè ẹ̀yìn ẹ̀yìn olóòwò wa ṣèyàwó fún ẹ olóòwò wa gbọ́dọ̀ fún ẹ olóòwò wa bò ṣe ń sùn olóòwò wa bò ṣe ń jí olóòwò wa tó fẹ́ jáde bẹ́ẹ̀ ni ṣòro láti wákàtí sáà ń sọ̀rọ̀ lọ mi fẹ́ kó fi ẹnu ẹ sọ̀rọ̀ sí nínú ilé ìmọ̀ mi fẹ́ gbọ́ ohun ẹ kó lù létí mi rárá èmi ò lè tẹ̀ sọ ah, bẹ́ẹ̀ ni mo kọ èmi ẹjọ́ ká látẹnu ẹ sí mi nínú ilé ìmọ̀ kó ní kálukú wà láàyè ẹ̀ àtijọ́ ilé bọ̀ ọ́ àtijọ́ ilé bọ̀ nínú ilé ìmọ̀ báwo ni bàbá ilé ìmọ̀ o wà á rí wàhálà gidi wà á rọ̀ pé ó ti lò ó bẹ́ẹ̀ ṣe wàhálà ìmí kan ṣe. yẹ́n lè kúrò sí. and my, to mad husband mad wife mad house. them come by. báyìí láìsí post office. ọ̀rẹ́ mi ayíǹde òbí mi ò gbóhùn ẹ̀ máa kórè kọ́ lẹ́tà àtúntò ẹ̀ lọ́wọ́ mo ti ń lọ sí ọjà tí ebi bá ń pa ẹ́ lọ sí kitchen kó lọ dáná tí ò bá dẹ̀ lè dáná lọ sí ọjà kó lọ pè ìyá Ṣadé <laughs> ẹnu kí mo dẹ́ lẹ́bi mo jẹ̀bi. <laughs> ọ̀rẹ́ mi àyíndé bí mi ò gbóhùn ẹ̀ máa forí orin lẹ́tà àtúntò ẹ̀ lọ́wọ́ àlẹ́hájì àyábálógún ní máìdùgú rí mo rí ẹ lálàáfíà ló wà òun láfi ìwé láfi kọ ọ̀rọ̀ sí rárá lólé máa jẹ́ kí ìyá bẹ́ẹ̀ ni ṣú ẹ pé èmi gan ju lọ àmọ́ lọ plus ṣé o wọ̀ lẹ́ẹ̀ bàbá mẹ́ta adé tí ká fà yẹn ni etí ẹ̀ jí ni ò ń gbọ́rọ̀ adé ń ṣe o bàbá tí ká wọ̀ fún adé tí ń ṣe ẹ̀ ní ọ̀rọ̀ àjẹlẹ̀ ni kí ni mo sọ fún ẹ nínú ilé mo sọ fún ẹ pé nínú ilé yìí kó má fi ẹnu ẹ bá mi sọ̀rọ̀ mọ́ èmi náà ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ mo ti sọ fún ẹ mo ní everything tó fún mi kò fẹ́ bá mi sọ láyé yìí kó o ní wọ́n fẹ́ gba ẹ̀mí ẹ̀ báyìí kọ́ sínú ìwé fún mi ni wọ́n ti ń fẹ́ jáde nílé láàárọ̀ tí mo náà wọ́n fẹ́ sọ kì í ṣe ìwé mo wá sí èyí tó bá mi sọ ìmísí tí mo sọ lẹ́sìn mo kò fẹ́ kó o mọ̀ wípé mo bí ìrìn tí mo sọ ni mo fẹ́ kó o mọ̀ ní oúnjẹ fún ẹ lẹ́sìn ọ̀dà wà fún èsì tí mo sọ ó yẹ kí gọ́sì mi fún ẹ ni. Ah, bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bí o fẹ́ àárẹ̀ gọ́sì ni mí lára àtún ah, bẹ́ẹ̀ ni ẹgbẹ̀rẹ̀ ó sì ni mí lára bí o fẹ́ gbọ́ ọ̀kan lẹ́gbẹ̀rẹ̀ mọ́. ọ̀rẹ́ mi kò wá fẹ́ kó kẹ́rin yìí. mo fẹ́ pé bí bàbá adéní Ibrahim àti ìyá ẹ̀ láti bẹ́ẹ̀ ṣe ṣe ni sọmọ wọn lè sórí rẹ tọ́jú gbogbo àwọn ikú gbogbo fámìlì yẹn ìtàlẹ́ fún ìjà lójoojúmọ́ tẹ ń ṣètò tọmọ ń gbọdọ̀ wọn ṣáà lè sórí rẹ tàbí ní ìgbà gbọdọ̀ wọn láì sọmọ yẹn máa sórí rẹ sọmọ àbẹ̀kẹ èpè lójoojúmọ́ ìjà lójoojúmọ́ ah that guy is mad o kí ẹ bá yọ very seriously mad seriously mad. ọ̀rọ̀ yẹn àfi ká kébé tó lè yẹjú kì ọ̀ ń ṣe nǹkan bá balẹ̀ lé sọ̀rọ̀ kápẹ́yà lórí fóònù tá a bá débẹ̀ àsọpẹ́yẹ báyìí la fẹ́. yàrá ìlú yàrá ìlú. lọ tọ́lẹ̀tì mi náà máa dìgbà yẹn ni mo fẹ́ yàgbé mo fẹ́ fọ́sárí mo fẹ́ lọ ọjà nígbà tí ẹ̀bá jọ fẹ́ mìtì ní ọkọ àtìyàwó mo láti kọ lẹ́tà páàpáì jọ̀ṣẹ́ àyè wà láti bára wa lájọṣepọ̀ a ní kò sàyè mo ṣe nǹkan oṣù lọ́wọ́ bá a ṣe ṣe nìyẹn. ẹ bá mi ṣe sí o ẹ bá mi ṣe sí o kò dáa o ìwé èmi lọ ìgbà pẹ̀lẹ́ kì í fọ́. Awo pẹ̀lẹ́ kì í yá òun bá fẹsọ̀ mú wọn ìrọ̀rùn ní gbọ́dọ̀lá ẹni abáwádé là ń bàrẹ́lé ẹni ajá bá wà lájà ń bà lọ pàtàkì fẹsẹ̀ sílẹ̀ ìyẹn ti ń dájú èéfín ni wà dandan ni. bàbá ọdún ẹ pẹ̀lẹ́ ṣé ò sí ẹ ti kúrò sí ń dà yìí ni. ẹ wo mo ti palẹ̀ mọ́ jàre ó dẹ̀bẹ̀ ní kó fẹ́ rẹ̀ mí díẹ̀ mo fẹ́ sinmi ó wù mí kí n tètè sùn. ẹ yà ẹ pẹ̀lẹ́ ẹ torí ọjà tá a fẹ́ rà so ọ̀dọ̀ dáìfà yẹn mo ti ń bọ̀ nsìn ó ní pé aago márùn-ún àbọ̀ la máa gbéra ẹ dẹ̀ mọ̀ pé orí ẹ̀ ó gbálẹ̀ gan tó bá ti sọ pé aago márùn-ún àbọ̀ báyìí márùn-ún àbọ̀ ẹ̀ ni so ẹ jẹ́ ká débẹ̀ ní aago márùn-ún gẹ́gẹ́ aago márùn-ún fẹ́ rẹ̀. ah aago márùn-ún ìdajì. bẹ́ẹ̀ni. láàárọ̀ ọ̀la ah, ó dáa kó lọ́n fún wa lókun àtagbára ọjà yẹn ṣe nǹkan tó yẹ kéèyàn mí sí hmm. Eh, kò burú àá nípàdé ayọ̀ ń báyìí àmì ìṣọ̀kú mo tètè dé láago márùn-ún. gbàgbéga láì ṣe fi dàbí. Ah, mi ò rí eléyìí o. aago márùn-ún mo fẹ́ lọ sọ́jà láàárọ̀ yìí wọ́n nǹkan tá a aago mẹ́jọ àbọ̀ ló ti lù tí mo ṣì sùn ó sì kó bá mi báyìí ọjà tó yẹ kí n rà ní ìdajì ní ìsìn báyìí owó ńlá ni màá lọ fi rà. ẹ jọ nígbà tó ní kí n tiẹ yẹn ẹnu ló fi sọ fún mi ṣe bí lẹ́tà ló kọ sí mi pé kí n tiẹ nígbà tá aago márùn-ún mo dẹ̀ kọ́ lẹ́tà pé aago márùn ti lù. bẹ́ẹ̀ ni ó yẹ kó ìyá àgbẹ̀ kẹ́kí là ń ṣe lè fún kí là ṣe ilé fún o ò ṣe jẹ́ ká gbàgbé tó ti lọ ká dé start a new life. Ah, ọ̀rọ̀ ẹ yé mi o fẹ́ kí n ga ni ìlara ló ń da ìlàmú ojú ẹ báyìí mo dẹ̀ ṣe máa ṣe dáadáa láyé mi ojú ẹ ni mo ṣe máa ga máa ga gàgàgàgà báyìí wàá máa nà ga báyìí wàá máa mí ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ àgbà òṣì rádàrà rádàrà. ìbílẹ̀ ò dáhùn ẹ ṣe ìwé lè jiyàn ìbí ò jẹ̀bi náà èsì ọ̀rọ̀ lẹ́tẹ̀ẹ́ ló gbà padà jí ní márùn-ún world. I am mad. Daddy, all the time, we phone, we phone, like the man saw. Give me one CP. So, mo wò pé kí ẹ̀yin àti dáàdì kẹ wá to ọ̀dọ̀ wa kẹ wá lọ bí àbẹ̀ twenty four weeks Ah! Ìyẹn mà dá Who ó gone? àbí. wo bí èmi ò lè ráyè jẹ́ kí ìyá yín lọ lo ìgbà yẹn lọ́dọ̀ ẹ̀. ẹ̀yẹ náà tún dà ẹ̀yẹ náà tún dà bẹ́ẹ̀. lọ́dún mo fẹ́ kẹ́ ẹ̀yin náà wò. má dà láàmú má yọ lẹ́nu. mo ráyè ọlọ́run mi ráyè má fi sí ráyè má fi sí. ìdájọ́ wà ní lọ́ba yìí. tó tẹ́mi bá wá tẹ́mi bá ṣe bí wọ́n mọ̀ tán tẹ́mi bá padà sílé ó ṣeé ṣe kó náà lọ́wọ́. ìyẹn náà ló dá. bọ̀dì mọ́mì mọ́mí ìṣẹ̀lẹ́gun ẹ má kó aṣọ oṣù kan dání o because tabade rẹ mo lè change mind mi pé máa lo three months o. ó ní àwọn ọ̀gbẹ́ àbí ó wà lọ́la ìdí sí ọ̀gbẹ́ ìwọ́dà títí tí wọ́n. àbí two years. ayọ̀dà mi ayọ̀dà mi ayọ̀dà mi. ọ̀gì ọmọ aláwọ̀ bá sí yóò o ṣe gan set up drive slowly and carefully mo dáràn tí mo jí bá mọ wàhálà tó fẹ́ fọwọ́ ara ẹ̀ fà pé kí ìyá gbéga máa bọ̀ lọ́dọ̀ àwọn kò ní ṣe láíláí ah, ìyá gbéga. <laughs> ẹ ṣe o sẹ́mi jáde o ẹ ṣe ah. ó ti lọ. kò tí ì lọ ẹjọ́ wo lè rò. mo ní safe journey pé kí wọ́n á ah! bàbá Gbénga ó dàbọ̀ safe journey nìkan ni wọ́n sọ mo mọ̀ pẹ́jọ́ mi ló ń rò lẹ́yìn o. èmi jẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ mi ló ń sọ lẹ́yìn mm. àwọn ayé ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ẹ lẹ́yìn bó ṣe wà yẹn. ó wà lára ẹ alábòsí ni ẹ alábòsí. ìyáde dá àtúrà mi ìyáde. Mommy. Oh. Mommy. Mommy, good morning, Mommy. Good baby, Mommy. oúnjẹ ti ready dining ọ ṣé kí kúkú bá yín gbé wá kẹjẹ breakfast ní orí bẹ́ẹ̀ ọkọ ẹ ń kọ́ a ó ti lọ sí ibi iṣẹ́ mọ́. gbẹ̀ngà ṣe kí ni. ó ti lọ sí ibi iṣẹ́ mà. gbẹ̀ngà lọ sí ibi iṣẹ́ láì jí mi kó dágbére fún mi. ó ní ìdèjì kẹ́rù bá mi ẹ ó máa ń lọ ibi iṣẹ́ náà. Ah, ìwọ ọmọbìnrin aláìdá èèyàn ni ẹ o ó ń tọ́wọ́ mi pamọ́ fún mi nìyẹn o. mú mo ṣe ìtumọ̀ ẹ̀ nìyẹn. Oh, mú I can't do that mú ó máa ń lọ ibi iṣẹ́ ó lọ ibi iṣẹ́. ó jẹ́ ibi tó ń lọ ibi iṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn tí mo lè wà ní ṣé kò yẹ kó sọ fún mi láàárọ̀ yìí màá ní o mò ń lọ bí iṣẹ́ o kí ilẹ̀ sùn rẹ̀ fún gẹ́gẹ́ bí abiyamọ. ìwọ bá mi gbé ga kíni. bàbá mi sọ yìí mo tí oníṣùmọ̀ jáde ọmọ mi kúrò ní inú ilé láì ṣe kó dágbére fún mi póun ti ń lọ láàárọ̀ kùtùkùtù tó yẹ kí ìfẹ́nu mi sùn rẹ̀ fọ́mọ mi. wọ́n lọ́bìnrin má tẹ̀mí lójúmọ́lẹ̀ o má tẹ̀mí lójúmọ́lẹ̀ o. mo jí ni kíni mo jí kọ́ mo sùn ni ṣó yẹ kí n sọ fún ẹ nípa ọmọ tiẹ̀ náà ṣe bẹ́ẹ̀ fún ẹ ah. ṣó yẹ kí n sọ bẹ́ẹ̀ fún ẹ kó wájú mi jáde kó ṣe kó wájú mi ó fọ oúnjẹ lọ mi ó jẹ kọ ayú adé ọmọ wo ló pè mí tó yẹ kó jí mi kó kó sọ fún mi pé ọmọ mi ń lọ iṣẹ́ kí n dẹ̀ súre fún onírànù ìyẹn náà wà bá mi tó bá yẹ. ṣeré o ẹ̀wọ̀n pẹ̀ṣẹ̀ dé ní wẹ́wẹ́ ẹbí òun ni wọ́n ti pa ní gidi jù. wọ́n mi mọ̀ pẹ̀ṣẹ̀ dé ní so ẹ bá mi mánèjẹ̀ ẹ má wọ̀ rẹ̀. ẹ bá ló dé. Ah, ojú ẹ̀fọ́ yìí má dá. kí ló ṣẹlẹ̀? kí lè lè. ogúnfẹ̀ ẹ̀bà tẹ̀fọ́ ni màá. mo fi mọ̀. èmi nìkan ni mo fẹ́ jẹ àdúrò ẹran yìí àdúrò ẹran tó pàtó yìí lẹ́yìn ẹ̀kan ṣoṣo ah! ẹ gbà mí mo jí ti bà tèmi jẹ́ ṣé lè ṣe ń jẹ́nu lẹ́yìn rẹ̀ ní àdúrò ẹran yìí lẹ́ẹ̀kan ṣoṣo nígbòkó ẹ̀kan ah! ah! mo jí kò dáa ètò ṣe fún mi yóò dáa ó fẹ́ bá ti gbé ìdájẹ́ rèé ẹ eh! onígbèsè ni ẹ ni àti fún lọ́rọ̀ ni ẹ́ ni táṣọ òṣòro ọ̀ọ́ dúró tí ìyá ẹ̀ bá wá síbí bó ṣe máa ma fún rèé o ó dá mi lójú pé àṣẹ tó jù báyìí lọ. àmà tí mọ́ mi bá wa irun mi tí mo máa fún. èwo ni rọ́ọ̀ṣì tó ń pa fún mi nígbà tí iṣẹ́ mi ni mo bí ẹ tó kóra dúró eléyìí fún mi ti ya tó bí yẹ gangan gan wá bí wà wá kó lè fún kò ní kò ní tó ìlọ́po mẹ́ta eléyìí tí wà kó fún yẹ nínú owó ọmọ tèmi àìjẹkújẹ lélẹ́yìí ìjẹ́ òṣì jẹ́ àpá lélẹ́yìí ẹwọ ẹran ẹwọ ẹran ṣàǹkó ṣàǹkó ṣàǹkó ṣàǹkó eléyìí ò wà pọ̀ èèwò sórí bó ṣe rí bí mo ṣe máa gbẹ dání rè tọkọ ẹ àfidé màwá ṣàlàyé pé gbẹ̀ngà gbẹ̀ngà etí ẹ mélòó wọ́n ti ràn ẹ lóko gbèsè nígbà wọ́n bá ń ṣerú eléyìí fún ẹ̀jẹ̀ wọ́n ti ràn ẹ lóko èmi ìjẹ́jẹ́ oṣù o. ètò ẹ̀ bá jẹun lè bá yín jẹun. ẹ ẹ ń kò jẹ́ bẹ́ẹ̀ ṣe ń jẹ nǹkan yín tẹ́lẹ̀ kí n tó dé náà rè wá lè bá mi jẹ wá jẹ èmi ò jẹ́ o. etí ẹ̀ gbọ́ etí o màá nídìí mi nígbà tí mo bá kọ̀ tí mo bá ní mi ò jẹ́ níìsì ṣe bẹ́ẹ̀ ló kọ̀kọ̀ lẹ̀ jókòó kó débi ti ayáde kó máa kó mi bíi ti kàlùkàlù ni èmi náà wà bẹ́ẹ̀ jẹ́ ajẹ́dọ̀bà torí ẹ̀ báyìí wá tẹ̀ bàtì. kó síbẹ̀. tọ́ṣọ tọ́ṣọ tọ́ṣọ àwa ní gbẹ̀ngà òralẹ̀ débi tí ó kọ́lé bí èyí bá náwó bíi ẹlẹ́ báwo náà ni ó ṣe kọ́lé. ìyá gbẹ̀ngà tí wọ́n bá fún ẹ lẹ́ran mẹ́wàá tó bá pọ̀ jù tí wọ́n á dẹ̀jẹ̀ méjì tó lè jẹ́ bẹ́ẹ̀ wà dé ìpínlẹ̀ òkú fún wọn. ní kí ni gbogbo mi ní jẹ́ o. o jẹ tán ìwọ náà fẹ́ kọ́mọ ẹ kọ́lé lóòótọ́ wọn ni kò jẹ́ olólè egun wọn ni kò sọnù olẹ́rọ̀ wà ń bẹ̀. Ah! tí mo bá kọ̀ tí mi ò bá jẹ́ àwọn fáwọn náà ni wọ́n padà jẹ́ àbí kí wọ́n dànù wọ́n fi ṣòfò ni gbogbo ẹ̀mọ́ ń jẹ́ ọ wọ́n ṣe ń wá káàkiri bẹ́ẹ̀ lèmi náà ń dà sọ́hùn. ẹ wo wo wo bí ṣòwò má lè dòdò jẹ́ ń bẹ̀ yẹn kò ní í dá káwọn ọmọ yẹn tún mọ̀ wẹ́ pé àyà ètò ti débi ó mọ̀ kó kanra ó mọ̀ kó kanra. mo fi sùúrù sí náà ni mo kàn fẹ́ kó o mọ tó ń ṣẹlẹ̀ nínú mo fẹ́ kó o mọ nǹkan tó ń ṣẹlẹ̀ níbí ni nílé gbẹ̀ngà ìnákùná ni mo jí ń bọ́ mọ wá náwó ẹ̀ o ìná àpà òun mi náà bẹ́ẹ̀ jẹ́ǹjì tàyè máa fi parẹ́ ẹ jọ orí ọlọ́ọ̀ ọba tó yẹ kó tún gbé ìwà ẹ̀dẹ́ bẹ̀ yẹn ló dé sọmọ yẹn láti kó tún mọ̀ ẹ́ láti kó tún mọ̀ ẹ́ wọ́n yá lẹ́ka kẹ́rìntì mi ti fẹ́ tún máa pẹ́ẹ́rẹ́ àlejò. ìyá gbẹ̀ngà seriously mad anytime every time. bàtà yìí gbẹ̀ngà jẹ èèyàn máa nímọ̀. Thank you. fún mi tí mo tí mo fẹ́ sọ. Bí wọ́n máa ń bí mi kì í ṣe nǹkan right lójú mi, ìfẹ́ mi kàn sí mi. Mami, ẹ káàárọ̀ mà Mami, ẹ wo ó yẹ ìdílé ẹ wo gbẹ̀ngà ti fẹ́ jáde o. kí ni aago wí náà. four thirty a.m. aago mẹ́rin àwọ̀. ẹ ọmọ yín 5, ní five um, ní five and it's just um, thirty um, minutes from now wọ́n á ní kí n wá jí yín. gbẹ̀ngà ń jáde láago márùn-ún. bẹ́ẹ̀ ni mà. níbo ló ń lọ kí kiri iṣẹ́ wo ló gbé fún mo ránṣẹ́ ibi iṣẹ́ ni I think they have a board meeting at six or something. ó ṣe láti wá jí mi láago mẹ́rin ààbọ̀ lóru <laughs> tí mo ṣe sùn lọ́wọ́. ẹ ẹ ti gbàgbé nìyí náà lè sọ pé kí n make sure pé mo jí yín kó tó di pé ó lọ síbi iṣẹ́ pé ẹ fẹ́ ṣe àdúrà. gbẹ́nu ẹ sọ̀hún jàre gbẹ́nu sọ̀hún aláìda èèyàn ṣé mo mọ̀ pé téèyàn bá jíyàn lásìkò tí ò tí ì yẹ kó jí orí fífọ́ máa bẹ̀rẹ̀ torí fífọ́ bá ti bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ rúru dé tẹ́jẹ̀ rúru bá ti dé ikú nìyẹn ọmọbìnrin má pa mí má pa mí o má pa mí o. Ah, dúró náà ṣe ìyá àti ìyá ò kí ń sùn mọ́jú lẹ́yìn lọ́hùn. kó rẹ kó lẹ́gbẹ̀ẹ́ mi ó jẹ́ kí n wo orun ọ̀sùn padà. ẹ má bínú mà ẹ má bínú mà ẹ má bínú mà. Ah, ó ṣì wá bẹ́ẹ̀ ni wọ́n ní má bínú má bínú tó sọ lórí. kó o wá lóko kó o kó lẹ́gbẹ̀ẹ́ mi kó lẹ́gbẹ̀ẹ́ mi. ẹ má bínú ẹ má bínú. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ daddy mummy she's frustrating my effort ẹ̀bùn kò sí nǹkan tí mo mọ̀ ṣe nínú ilé yẹn ẹ ilé ọkọ mi tó jẹ́ pé ó máa ń dùn tẹ́lẹ̀ ó ti fẹ́ máa gbóná mọ́ta mi tí má gbóúnjẹ fún mọ́mì mọ́mì àní oúnjẹ tí mo gbé fáwọn ti pọ̀ jù ṣé nǹkan tí mo fi owó ọmọ àwọn ṣe lélẹ̀ tí mi bá gbóúnjẹ fún wọn wọ́n ní ẹni ò fáwọn lóúnjẹ o tí má tún gbé wọn ní ẹwọ ẹran tí mo fáwọn wọ́n tún fún wọn lọ́wọ́ lẹ́wọ̀n ti pọ̀ jù Daddy I swear I'm frustrated. Mama Parami, I'm just going to poison myself. I'm tired. Machine. Eh, Mujo, Oroma bi o ma wodi. Oh. Oroma. Eh, o kò lè yé jẹ́ kí ṣàlàyé fẹ́. Oroma is ọmọ kékeré adìyẹ. Oh yeah. Awodi is a shadow man. ń Okay. Ọmọ kékeré yóò lọ pé òun ṣàyẹ̀fẹ́ jẹ. yeah because wọn kéré wọn lè mọ kankan. wọ ìyá jẹ ẹ máa mọ a máa protect ọmọ yẹn so wọn ò mọ ìyá gbẹngà ìyá ọkọ ẹ máa kì. Ah. mojí ìyá gbẹngà ti fi orí gbálẹ̀ kékeré ó yàwé nìkan èmi àti ìyá gbẹngà ti gbé nílé for six months tá a sọ̀rọ̀ síra wa ni tẹ̀lé lẹ́tà la kọ àkàjẹ́ kẹ́ mọ̀ ni mo fẹ́ lọ tọ́lẹ̀tì lẹ́tà mo fẹ́ jẹun lẹ́tà lẹ́tà ni màá fi reply yẹn so nǹkan ẹyọ kan ni solution sí problem ẹ má pọ̀ ẹ̀sẹ̀ rẹ̀ òun tó bá ti gbé gbígbóná wá gbé extra gbígbóná gbé fún un. Ah. tíyan ọkọ ẹ tó bá ń náwó sí ẹ lójú ó kàn náwó sí ẹ kò tí ì bá ẹ lójú o yọ ọjọ́ ìdíjì. Ah. tíyan ọkọ ẹ bá kàn ní kò fọ́pọ̀ wọ̀ lórí. Ah. dadi all this dadi gbogbo nǹkan i can't èmi ò mi understand nǹkan tẹ́ ń sọ. tíyan ọkọ ẹ wò tó kàn náwó bọ̀ báyìí fọ́ etí ẹ̀. dadi. solution yẹn tí o bá ti gbé gbígbóná tó ju tiẹ̀ lọ fún ayọ̀ níbalẹ̀ èmi lèmi ò lè ṣe ó lè adé sọ pápá díẹ̀ tí ọ̀gá bá kàn mọ́ ọmọ òbí rẹ̀ báyìí lọ yé dànù that's all. Ah. dadi ìyọkọ ọmọ mi mi ò mọ gbogbo nǹkan tẹ́ ẹ sọ̀rọ̀ i don't i, I don't understand ewu dadi mẹ́mìlì ọ̀nì mẹ́mọ̀ gòdè tí mo bá ń bí mi àwọn nǹkan tẹ́ ẹ sọ̀rọ̀ mo lè ṣe but ìyọkọ mi ẹni ẹni ìyọkọ mi ní màdìgàn bẹ́ẹ̀ni. that that that's a difficult task but mi ò lè kọ́ ọ̀pọ̀rọ̀ sí yín lẹ́nu ma try I'll try my best but dáàdi tí mo bá wá ṣe ṣé ẹ máa sọ fáwọn èèyàn pé ìlẹ̀ ni kì í ṣe. ṣé kí ṣòro fún ẹ. kò ní ẹ máa wọ nígbà tẹ̀mí tó pé máa ẹ̀ẹ́dẹ̀ kí n parọ́. àní mo sọ fún ẹ pé tó bá ń lọ owó òwe báyìí bẹ́ẹ̀ ni fáìnà yẹn ìyá ọpẹ ìyàwó ètò kọ ó tún ní kọ mú. i will try. i gave you a direct order. do it. frustration and I refuse to be frustrated. Ohun ẹ ti ń le sí mi Mojí. Ohun ẹ ń le sí mi. Ó ń láàdù ó ń láàdù gan ni. Kí ló dé? Ṣé o fẹ́ nà mí? Mi ì lè lu yẹn, iná òde lè lu mi. Ẹ lè lu mi torí ilé ọkọ mi ni mo wà. Ẹ̀yin náà lọ sí ilé ọkọ yín. Kò sí nǹkan tó ṣe fún yín pé tó tó tó tẹ̀yìn lọ ṣé kí n kú ni àbí kí n kúkú forí gbá. Àkí ló ṣẹlẹ̀ náà? Ẹ lè ṣe èyí ló lè pa rẹ̀. Èmi bẹ̀rẹ̀ fọ́ sí ẹ máa lọ sí ilé ọkọ yín. Kí ló lọ kò sí tíyàwó ẹ̀ òfin mi wé nínú ilé ìlọrin tari mi ò yára ní mo jí fẹ́ gba etí mi mo fẹ́ nà mí. Bọ́jí! Bọ́jí! Who are you? Moji, your wife. You are nobody to me if you don't respect this woman màmá tèmi lélẹ́yìí. kí mo ṣe fún wọn. wait màmá yìí ló bí mi tó fi láǹfààní àti rí mi ṣó ti yẹn sìn màmá mi sọ fún mi wípé ìwọ fẹ́ lu àwọn. Ah! ìwọ ọmọdé. how can I say that mummy mo. Ah! máa fọ máa fọ orí ẹ. mano mano mano mano. gbẹ̀gà àìsàn èyí ọ̀hún tì mí mọ́mí tẹ́ pé mi àti wọn pálọ̀ la wà dáhùn wo fíìmù tàbẹ̀rẹ̀ sí play ludo mọ́mí tẹ́ ẹ̀ nà mí lẹ́ẹ̀mẹ́ta. ẹni. Ah, Moji! Ah, I didn't do that. Mọ́mí ó ti yé mi, má wọ̀. Moji, ṣé wàá ti yá ẹ lẹ́jọ́ ń pè lúdò ni? Àbí màmá tó bí èmi? A níbo ló ti rí lúdò yẹn? Ta ló rà wálé? Ta ló yá lọ́wọ́ ẹ̀ nínú estate? I wanted to say card. Ṣé wọ́ọ̀ tilẹ̀ ń pè ní àbí normal card? What? Ọ̀ mọ́mí mi mọ bíi two, wọ́n mọ bíi three, wọ́n mọ hold on, wọ́n mọ general market you are very stupid oh, ó yà lẹ́nu pé mo sọ mo ṣe bẹ̀rẹ̀ sí ní sọ ni tí o bá ti lè respect ẹni tó jókòó yìí kò sí nǹkan kan tó ń ṣe nínú ilé wọn ó yẹ kó mọ bí ti gbogbo àwọn nǹkan yẹn wà gbà mí níṣẹ́jú kan láti bẹ̀ mú fẹ́ jáde. ìyá ìṣó ìyá ọtí mi. ẹja má bínú o má bínú o bóyá kí n máa lọ ilé bàbá gbé ká o bóyá kí n máa lọ. báyọ̀ ni ẹ̀kọ́ fi ní bínú sẹ. mo ti sọ fún ọbẹ kí ló mú wúrà dáadáa tó ń ṣe yìí náà so ṣé ìwọ tí mo bá ẹ sọ òun fẹ́ gbọ́ ni àbí kí ló tún mọ gbélé ṣé òun mọ ṣẹlẹ̀ love màmá tó ń wo yẹn gan seriously anything tó bá ṣe sí ibi ló ṣe sí tó bá mú ló ń bí bó ṣe wà yẹn máa bínú sí ẹ gan mi ò fẹ́ rí anybody ní ìmọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe important sí mi tó tó bá wojú ẹ̀ máa wojú ẹ̀ possible. meanwhile ìwọ sọ pé o láìpẹ́ wọn pé wọ́n wá síbi wọ́n dẹ̀ débi tán sí òun bá wọn jà kí ló ń ṣẹlẹ̀. bọ́ọ̀bù bọ́ọ̀bù bọ́ọ̀bù yà gbogbo ìtọ́. You are not serious. I'm, not, I'm serious this time. I'm serious. This time. You're afraid. gbéra. ẹ má bínú sọmọ yìí ọmọ ìkéré ló ṣe gbogbo nǹkan tó dẹ̀ ṣe ti bá mi ó dẹ̀ ti mú èmi náà ṣàlùkò ti jẹ́ ìgbésí abọ́n polóńpolẹ̀ tó bẹ́ẹ̀ ẹ má bínú àbíbí kan wà tẹ́fẹ́ tì sí abẹ́fẹ́ kí n fẹ́ yàwó mi. àbẹ́ òfẹ́ yàwó mi ni. iṣẹ́ yẹ́kọ̀ yìí. ẹ̀rọ mo ń bọ̀ ní first thing so kí wọ́n bá yín sọ̀tọ̀ ǹjẹ́ oúnjẹ yín ń da ẹ̀yìn bọ̀ fẹ́ ká gist nígbà tó yẹ. mami mo ṣe jẹ́jẹ́ o. yes ma. alọ́rí àbọ́rí o. èmi á san ẹ́ o. There's something to worry about in the kitchen ẹjọ́ ọ̀pọ̀ ẹ̀ bẹ̀rẹ̀ sí i. ẹ ti bá mi náà kẹ tó wá farabalẹ̀ jẹ oúnjẹ yín. so mọ́mí ẹ um, wo iṣu ibi tí iṣu wà rice one níbí pẹ̀lú spaghetti ẹyin rèé indomie Um, iyọ̀ rè ẹ̀gúnsí rè ata ni káwọn rè magi ẹyin àti indomi ó dáa gan fún àgbàlagbà àgàgà kan wá dín sí ah ó máa ń dùn bí wèrè ni. kí wàá ní ìtumọ̀ gbogbo ilé tó fi hàn mí. ìtumọ̀ ẹ̀ ni wípé tí ebi bá ti pa yẹn máa bọ́ sí kíchìn wá dáná fún ara ẹ̀. Mojí má kí èmi bọ́ sínú kíchìn kí n dáná oúnjẹ fún ara mi. bẹ́ẹ̀ ni gáàsì rè tẹ́ ẹ̀ bá mọ gáàsì lò máa ra stóòfù fún yín tẹ́ bá ti wá rí i stóòfù náà ó ní yín lára ẹ má wọrí mọ́ mi mo fún yín privilege láti lo iná ògì lẹ́yìn síìsì tẹ́ ẹ̀ ní tẹ́ lọ́rùn so anything tẹ́ bá ti fẹ́ ẹ ṣe fúnra ara yín freezer wà ń bẹ kó ẹran tó bá jẹ́ ẹran twenty anything go ahead and eat it ma mo jí ma oh ah, <laughs> okay <laughs> ọ̀rọ̀ yìí ti yé mi ókè láàárọ̀ pàtì ń gbé gánjáde ókè rògbòdò oúnjẹ tó wà lórí dání orílẹ̀-èdè <laughs> àtẹ̀bá débẹ̀ màmá yìí mú kọlẹ̀ oúnjẹ mi ni o ẹ má tíra yẹ o wọ́n mẹ̀wọ̀ pẹ́ẹ́ ní tẹ̀lọ́rùn ẹ mọ̀ ẹ ní tẹ̀lọ́rùn sókè lè wá ní tẹ̀lọ́rùn náà ni mo ṣe fi gbogbo ẹ̀rọ yín lọ́rùn anything tẹ bá ti fẹ́ ẹ bọ́ sí kíchìn kẹsì fúnra ara yín ṣe ti gbọ́ ṣe dẹ̀ mọ̀ pé ilé ọmọ yín lẹ wà gbogbo nǹkan tí ó wà nílé ẹ̀ láṣẹ lórí ẹ̀ kálẹ̀ ẹ̀ láṣẹ lórí ẹ̀ tẹ̀ dìbò kíchìn mẹ́mọ̀ kí department mọ̀ ah, ah. everything ẹ̀ gbọ́ kan rí táìmù gbogbo ẹ̀ nìyẹn. kí èmi bọ́ sínú kíchìn kí n dáná oúnjẹ fúnra ara mi. bẹ́ẹ̀ màá kẹ bọ́ sí kíchìn ìyá gbẹ̀ngà kẹ dáná fúnra yín mọ́mí ṣe mọ̀ pé máa ń wòyìn láti jọ ṣe mọ̀ pé ẹni tẹ̀ lọ́rùn láàrin èmi àti yẹn mọ̀ pé ẹni tẹ̀ lọ́rùn ẹ wo mọ́mí ẹ̀jẹ̀ sọ àṣírí kan fún yín ṣe rí bí mo ṣe wà ń bá lórí mi gidi ó ń bá lórí mi gidi gan ni ṣíṣe wá lórí mi mo kàn máa ń wòyìn láti jọ ẹni èmi náà gbádùn àmọ́ nísìn ṣe rí gbogbo ètí mò ṣe fún yín preamble ni pre kíni preamble ni. kì í ṣe ìwọ ló kúnlẹ̀ ló bẹ̀ mí ní ìsìn. ṣé òun mú mi ṣeré ni mọ́mì ṣe rí èmi àti yín nínú ilé yìí àjọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. gbogbo àti dẹ́kun kan máa ń wò yín ni o èmi àti yín aṣọ bẹ̀rẹ̀ nínú ilé <laughs> mi. mojì lémi tó dẹ̀ mọ̀ mí tó mọ̀ mí <laughs> gbẹ̀ngà ti dáràn ọ̀rọ̀ ṣé ìyàwó lélẹ́yàbí sọ wọ́n kan àbí àti ti tẹ́lẹ̀. pẹ̀lú ti tẹ́lẹ̀ ẹyọ kan tó tó wà fi sẹ́yìn jẹ́ kọjá four o bóyá mo tẹ̀lé máa wá sọ́fíìsì mi wá rí ọ̀gá yẹn torí mi ò mọ ìtẹ̀lẹ̀ tó ṣe náà náà ṣẹ̀ tí ń sìn kó wà bẹ́ẹ̀ tó jẹ́ pé bí apá ẹ̀ báyìí ló ti dọ̀tí ẹ̀dẹ̀ sọ pé ti lọ náà ni ẹ páàkì ẹ̀ máa wọ̀n tẹ kó wá yọ láta rẹ̀ kí ló ń ṣẹlẹ̀. ẹnu mi ti ẹ̀ bá wọ̀ lẹ́jọ́ náà ọ̀kẹ́ mi lọ́wọ́ yìí ká

kò sí nǹkan kan. ìyá gbẹ̀ngà wọ́n sọ fún mi mo mọ̀ pé ìyẹn dé mi ẹ̀yin mi tọ́lọ láti ètò èdè ibi tí mo dé mo mọ̀ ní dáadáa mo ti pàṣẹ inú mi dùn pé o mọ̀ ìyá tó rí nǹkan wà. kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́. ṣé o rí gbogbo pẹ́pẹ́ fún tíyàwó ẹ̀ máa ń ṣe sí mi lójú ẹ ló ti máa ń ṣe o tó bá ti pẹ̀yìn ìdàtàn láì ní tó ń fojú mi rí kò kéré èmi ò dẹ̀ fẹ́ da ilé ẹ̀ orí ẹ̀ mo ṣe rò wípé àsìkò tó ó yẹ kémi náà padà sílé ọkọ rẹ̀ ojú ayé lásán ló ń ṣe fún mi mi ò dẹ̀ fẹ́ kọ́ ọmọ kan wá rí mi ní rí pé ìyá ọkọ òun òun lè jẹ́ kóun gbádùn ilé ọkọ òun jẹ́ máa lọ ní bàbá Gbẹ̀ngà ó tó dẹ̀. ìyá Gbẹ̀ngà hmm? mo jíṣẹ́ yìí mo lè ti ní kẹjẹ ká dáríjì ẹ̀dẹ̀lẹ̀ ti dáríjì mo lè rí pòun náà ti jẹ́ǹjì torí lójú mi ó máa kúnlẹ̀ dáadáa lóòótọ́ ta lè rí kò dẹ̀ sí nǹkan tó ṣe tó dàbí àlébù lójú mi fúnra mi náà àjọwọ́ àánú lè gbọ́ mi tí mo wá ìlú sọ̀rọ̀ àjọ ń tó ń ṣe bẹ́ẹ̀ ṣe máa ń sọ ìtẹ́nu wá sọ yìí nísìnyí ló fẹ́ rú mi lójú díẹ̀ ó ń ṣojú ayé àbíkè o fẹ́ yé mi náà ni kódà ju gbogbo ẹ̀ ìyá mi ẹ má lọ. láti sin ní wàá máa ṣọ. wàá máa ṣọ. wàá máa ṣọ. gbogbo tó bá ń ṣe tó ń ṣe lẹ́kọ̀ọ́ tí òṣèlú ju aṣàjọṣojú ọkọ̀ wàá máa ṣọ máa lọ ẹ má kó òbí ẹjọ́. màá wá ràn ẹ́ lọ́wọ́ má wo lè ṣe wàhálà pé o fẹ́ ṣọ sórí ọjọ́ kíjọ́ tó bá tún ti gbé wàhálà ẹ̀ dẹ̀ tó bá ti ń ṣe bó ṣe ń ṣe èyí á pèyẹ lórí àpò gbogbo tó bá ń sọ wàá máa fi tí ara ẹ̀ ìgbà yẹn wàá wà mọ̀ nípa onírọ́ nìyẹn àbúrò. ìyá gbẹ̀ngà ẹ ṣàmàlà ẹ jọ mo pè ẹ má kú omi. mo ti bọ̀. wíwá yín bí ilé ìsọ̀rọ̀ ló ń ṣe dùn tó àwọn ọ̀tá ń dáwọ́ lẹ́nu ọjọ́ níta mo fẹ́ tó gbogbo ẹ̀ pọ̀ fún mi ọmọ àdúrà yìí gbogbo àdúrà ẹ̀jẹ̀ ń kọ́ mi tó bá jọ tẹ́fẹ́ gbọ́ ni. mo ti gbọ́ mo ti gbọ́ èyí tèmi náà sọ ni ìwọ náà gbọ́ bẹ́ẹ̀ tó bá ti gbé wàhálà ẹ̀ dé máa pín yẹn wá fẹ́ ẹ̀ gbọ́ wàá wá mú ìyá ẹ̀ lónìí. okay rules ni wípé tí ebi bá ti ń pa yín ẹ máa dìde fúnra yín ẹ máa lọ dáná fúnra yín kitchen. èmi kí n bọ́ sí kitchen fúnra mi kí n dáná oúnjẹ. bẹ́ẹ̀ ni kẹ́ ẹ lọ dáná fúnra yín. nínú ilé ọmọ mi. ẹ ẹ má bínú èmi ò mọ̀ pé ilé ọmọ ilẹ̀ wa ilé ọ̀rẹ́ yín ni mo rò bóyá wa. ẹ jọ kí ló dé ṣé sẹ́ẹ̀ dùn yìí ni kí ló dé ìdáná ẹ wo ẹ jọ̀wọ́ tó ní ọlọ́run o débi bá ti parí jọ̀wọ́ sí kitchen kẹ́ lọ dáná kí ló dé gan-an. ẹ wo mo sọ fún yín o let this be the first and the last time mọ́ mi láyé láyé yín with due respect ma ní ayé ní ayé ní ẹ bá ìbá pèmí ẹ bá pèmí mi pé nǹkan gidi ẹ pè fún màá débi ẹ má wá bá mi sọ̀rọ̀ oúnjẹ òṣì kan ẹ jẹ́ lọ́jọ́. mo jí ṣé o wá fẹ́ nà mí ni. àwọn ẹni yíyọ ètò ẹ̀ ṣe yìí kò sí bẹ́ẹ̀ sí mi nílùú yìí. à èwo ni bọ̀ gbé ní ẹ̀wọ̀n ẹ̀rọ kó kó kọ́tà ìjọ pọ̀ òkú gbé ní ẹja kó má mi jọ wò èwo ni ẹ̀rọ kí ló ṣẹlẹ̀ jọ ẹ má lọ jọ. àmọ́ kí ló dé tó ń wà báyìí. báwo ṣe ń wà. ẹ kí ló dé tó jẹ́ pé tí Gbénga bá ti wà nílé ó máa ń ṣe pẹ́pẹ́ fún mi. ẹ mo mọ̀ mọ̀ ni kò má tà kò sóbìrì tí ò ń ṣe bẹ́ẹ̀ kò síyàwó lé tí ò ń ṣe bẹ́ẹ̀ tọkọ bí bá wà lánàá máa pìtẹ́ǹdì bẹ́ẹ̀ ni ẹ bá tó kò tí tó bá jẹ́ ìsè màá bú sẹ́kún ni màá tì ni because wà á ti ń lò dáa bẹ́ẹ̀ ni. àmọ́ ojú ayé tó ń ṣe yìí ò dáa. kò ń ṣòro ojú ayé bẹ́ẹ̀ mo mọ̀ mọ̀ máa ń parọ́ ni tí ẹ ti gbé dábàá wà lé ṣé ẹ lọ́kọ̀ọ́kọ́ mi lé mi kúrò lé ṣọ́lẹ̀ mi kúrò lé ni mo mọ̀ mọ̀ máa parọ́ ni kò dẹ̀ máa tà kò síyàwó tí ó parọ́ tọkọ ẹ̀ bá wà lé kò ṣe pé bóyá pé kìíní kan yes mo máa ń pìtẹ́ ìjọkan bá wà lé mi rèé pẹ̀lú yín ẹ̀yin náà túbọ̀ ẹ sọ fún un náà ẹ sọ fún tó tún ti dé màá tún sọ fún pé mi sọ bẹ́ẹ̀. Túnjí sá ṣé bó mọ àdúgbò ìdàdà bẹ́ẹ̀ máa drop ọ síbi èsì tó bá mi fún ìwé àwọn tó ti yẹ ẹsì ẹ máa ní láti padà sílé ẹsì sí sí sí. ìjàbọ̀ ṣé kò sí. ó wà díẹ̀ bọ̀ bá rí ẹ̀ mọ́ máa explain fún pè ẹ pè é tẹ bá pè tó bá tún pè má tún kú sẹ́kún lórí fóònù pé kẹ́ ẹ mi ò nídìí láti pè é torí ní tí mo fẹ́ fà jáde nínú ọ̀rọ̀ mo ti mú jáde. kí ni kò ṣe ṣé orí gbogbo pápápápápápápá tó ń dún látàárọ̀ yẹn gbogbo ẹ̀ pátá lọ́kọ ẹ ti gbọ́ lórí fóònù yìí. èmi mi bá ẹnì kọ́ lè mi. gbogbo ẹ̀ pátápátá ló ti gbọ́ live and direct àmú. ẹ torí mo tán fóònù sílẹ̀. ẹdùn máa jẹ́ kó mọ pé èèyàn tó jẹ́. ẹdùn mú mi ẹ jẹ́ ká sọ̀rọ̀ kí ló tẹ̀ ṣe báyìí. ìwà sáré. ẹ wá ìjọ nítorí Ọlọ́run kí ló tẹ̀ ṣe báyìí mo kàn bá yín ṣeré níwájú ọlọ ẹ tún pè é kó ní mo bá yín ṣeré. èmi ò ń bẹ́ẹ̀ mi ṣeré. wàhálà mo mú bá mo fi gbogbo nǹkan tí mo ní. Ah. ẹ kí lẹ fẹ́ jẹ. ọtẹ mi fẹ́ jẹ. ẹ jẹ ìṣe. lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ ìyá alájà ẹ̀ tí ìyá ẹ̀ fẹ́ jẹ. wọn ní ìyá alákọ̀ọ́rí òṣì. ẹjọ́ mo ṣì. ìyàwó òṣì wa ìyàwó rádaràda ó lọ kó lè rí bí ìdúró. ó ti lọ tẹ́fẹ́tẹ́fẹ́. mọ́mì máa ṣe ṣàlàfíà ni. ẹ̀m good afternoon sir ẹ káàtàn. gbẹ̀ngà ńkọ́ màmá ẹ̀ náà ńkọ́. gbẹ̀ngà wà dáàdì ìdè wàhálà wà sà o. kí ló ṣẹlẹ̀. dáàdì ẹ mọ̀ pé ìgbà tẹ́ ẹ sọ fún mi pé gbogbo nǹkan tí màá ṣe fún mọ́ mẹ́mu pé mo sọ fún yín pé mi lè ṣe ẹ mọ̀ pé ṣàìsí pé kì í ṣe mi ìdẹ̀ lè kọ̀rọ̀ sí yín lẹ́nu ẹ̀ mo wá ṣe so lọ́dọ̀ ìpè dáìmọ̀ ìgbà tí mọ́mì wá jókòó mọ́mì aṣọ tẹ fóònù so gbogbo ẹ̀ ní Gbénga gbọ́ so I think ẹ mọ̀ pé Gbénga dẹ̀ máa wá wàhálà dẹ̀ ni èmi ìdẹ́fẹ́ jẹ́ yín lẹ́jọ́ àti ọ̀rẹ́ kì í ṣe mi mi ìdẹ́ ní lè kọ̀rọ̀ sí yín lẹ́nu. ọ̀rọ̀ àìtọ́ farabalẹ̀ ìwọ ọmọ tó ṣe ìwọ ṣá delay action fẹ́mi ní thirty to thirty five minutes máa bá ẹ̀ ń bẹ̀ yẹn sínsìn nílé yín wàá sọ ó pẹ́ jù pátápátá bóyá traffic delay mi forty minutes ìwọ kan máa fọgbọ́n ṣe rọ̀bọ̀ rẹ bí kò máa delay action kí mi fi dé ah, dadi alára gbẹ̀ngàn ò sí bí wọ́n pè lórí fóònù tó gbọ́ báyìí sọ̀rọ̀ ó gbọ́ ní sáà. òjì ọmọdé ò ní rí ya àti bàbá ẹ̀ kó lóun ọ̀rọ̀ ọlọ́run ṣebí mi ni mo ní kó o ṣe àbí èmi náà ni mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí you just delay action for some period of time kémi fi dé wà wá rí idán wà á dá idán mọ̀. ẹ máa bọ̀ sá thank you sir. okay sir. ojí Let me tell you, gbogbo tíyàwó ẹ ṣe pátápátá ìmọ̀ ni mo ṣe. Ẹ̀wẹ̀ mi mo ni mo ṣe. Ṣọlá forty minutes ago. Kọ́ni ẹ̀, ó pè forty minutes ago. Èmi mo fún un sórí láyé ẹ̀ nígbà tí o ti pa ìyàwó ọmọ ẹ̀ sìn ọmọ ẹ̀ á lọ sẹ́wọ̀n ìwà wa lónú ilé ìpẹ́ pẹ́pẹ́ ẹ bá bẹ́ẹ̀ sọ ògbọ́n. ọ̀ọ́ dájú tábọ̀rì bá ti sin ọjọ́ kó ẹ máa yẹ. Bọ́dé, father-in-law is here. Ẹ sọ́rí mi. Clearly, sọ́rí mi clearly. Double double. Tó bá yọ ọmọ bright. Tó bá yọ ọmọ bright pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ sọ̀rí láyé. Ìyá gbé ka sọ̀rí láyé. Láti kékeré, ó kọ́ra ni bó fún yàrá sọ pọ̀ àkàrà bó fún yàrá sọ pọ̀ àkàrà bó fún yàrá omi pọ̀ àkàrà bó fún yàrá omi pọ̀ àkàrà gbogbo nǹkan kíkàrà pọ̀ ọ̀tẹ́ lọ́rùn láyé rí look at yourself ìyàwó ọmọ àtọmọ ẹ ń gbé peacefully lẹ́nu three weeks tó wá bá wọn lò sí wà láti dé àbí. wọ́n yàgbé ha ọmọ tó ṣẹlẹ̀ wọ́n nínú báàgì ẹ̀rọ àpẹẹrẹ sí i sí. irọ́ ẹ má jẹ ẹ má ẹ má ti jẹ́ kí n lọ báyìí ẹ jẹ́ kí n tọ́jú ìyàwó mi. wọ́n máa lọ mú tó wọ́n kẹ́. ó lọ ti wọ òkè o. inú ẹ bá mi bẹ̀ẹ́ ni ó ṣì ń bẹ̀ẹ́ mi. ìsí orí fìrìfìrì kú sí orí fìrìfìrì kú àtẹ̀wọ̀n ààrẹ rọ̀ ó sọ kọ́ọ̀mù àbí ọlọ́wà jẹ́ kó lè ṣe bẹ́ẹ̀ for life kó má to change tó wáyà. mojí mojí grandpa is talking forever. ẹ jẹ́ ẹ jẹ́ nígbà kọ̀rẹ́ jẹ́rìí máa yọ̀ la lè fi wà wẹ́ o. ìwà ẹni ní tẹ́nitẹ́ni ẹ fi ìwà rárú àmì ìdánimọ̀ ẹ̀dá ni bàbá ń sọ pé káfíwá kún àyèṣe káṣe pẹ̀lẹ́ o kó máa lọ ní dọ́bùdọ́bù o. ìgbà pẹ̀lẹ́ kì í fọ́ o. àwọn pẹ̀lẹ́ kì í yá. ohun abáfẹ́sọ̀ mú o ìrọ̀rùn ní gbọ́dọ̀ la ẹni abáwádé là ń bà wẹ́lẹ́ ẹni ajá bá wà lájà ń bà lọ pàtàkì fẹsẹ̀fẹsẹ̀ sílẹ̀ ìyẹn ti ń dájú èéfín ni wà dandan ni àárọ̀ ẹni ọba wa fi wà kún wáyé ṣe ohun tó máa sọnù ló pọ̀ ẹ̀dá kan ò máa lẹ tẹ́wọ́n lọ́rùn ó kẹgbà ó nílà lè fi wà wẹ́ ó ìwà ẹni ní tẹ́nitẹ́ni ẹ̀ẹ́fín ni wà rárú àmì ìdánimọ̀ ẹ̀dá ni bàbá ń sọ pé káfíwá kún wa iṣẹ́ káṣe pẹ̀lẹ́ o kó má lọ ní dọ́bùdọ́bù o àkìgbélé ẹni ká fọhùn rọ o àfọwọ́fà tí ẹ̀rí ẹ̀ ló ṣàyédògún òkúròrò kì í kó yànjọ òmùnì.